gbé jáde wá sínú ìmọ̀lẹ̀. nínú àìsàn àbínibí nínú ìrora àti ìrẹ̀jẹ̀ ayé láti nẹ́sẹ̀. sọ̀kalẹ̀ wáyé bí ọmọ ọwọ́ ó fara rẹ̀ sábẹ́ àṣẹ ènìyàn ẹlẹ́ṣẹ̀ àtẹ̀ní eégún. ó sọ̀kalẹ̀ dépò kú ó sì ja ẹ̀wọ̀n ọ̀run àpàdé mi ó gbé mi. ọ̀tún o. Oore ọ̀fẹ́, oore ọ̀fẹ́ lórí mi yóò máa jẹ́ títí láì.